family how are you doing thank you for your love thank you for your support so my collegialistic people i don't come again <laughs> you guys know that when this election is playing we ourselves we are just dancing una know say the first video when i make i come at court tell una say after this election <laughs> your favorite governor your favorite president go come at court tell una say it is time for us to work together my dear he's <laughs> not playing ping pong on every side her market right now before i start i want to let una know say a lot of nigerians dem don dey denounce their citizenship dem say dem no longer wan be part of nigeria again as me and you dey talk dem carry their international passport dem dey sack for ground dem say dem no wan be part dem no wan get anything to do with nigeria They no wan hear again say Nigeria don disappoint their career, don disappoint them. Before we go go more further, I want say make you lis ten to these people, then you go learn lesson from wetin dey happen right now because a lot of people dey <laughs> still get deaf ear. <laughs> They no still dey hear. Tomorrow they go still call them, they go jump out gidigba come fight. A lot of people turn RIP the dog go the dog go but before we go move into this news properly make we lis ten to our brothers when dem dey cry say oh nigeria my favourite country why you do me like this lis ten to dem end i'll be right back. good good evening fellow nigerians having critically observed the way and manner the Nigerian election has been conducted so far, I have come to the conclusion that Nigeria can never be redeemed. As a result, I have decided not to be associated with anything called Nigeria. In order to buttress my assertion, I hereby destroy my Nigerian passport. Yeah, seriously. Of what use is this passport? What use? It's useless. I'm not proud of it. It's useless. Nigerian passport. And it doesn't even matter whether I am Igbo, Yoruba, or Hausa. The bottom line is I am Nigerian. And that comes first. Nigeria has failed us. We have hoped for a better country. My wife is Yoruba and I never intended for Peter Obi to be the leader of Nigeria because he is Igbo but I wanted him to be the president because of what he has to offer, what he brings to the table for Nigerians. And for that reason, because of what has transpired in this last election, from today I refuse to be associated with anything regarding Nigeria. This I bank it. I don't have blood, I bank it. I got no cut, I bank it. one day ji nwoke abanyezie n'ọdọ anị ọ bụ eje ebunyezie efe egbe mgbe aha anyị unprepared anyị chọrọ ịnọkọ ọnụ nkịta were ofu ebe dị prepared ama nkụzi anyị ga-esi gbanye na 1996 mana ọkwa ma ikwete ọkwa ma ikwete ka anyị nọkọ ọnụ ọnụ then meseji ọzọ anyị ji na-abịa abụ na ga eruole ka anyị Chidozie be anyị enwere e e onye si mụ enwere onye si mụ prọpati ọkwa onye dị ndụ na ama ebe prọpati onye dara ada ndị dara n'ihe ya na amachikwa ebe prọpati anyị nwekwa prọpati n'ụlọ were tii lọkọ ya nke mma anọkọ ya nọ ka mma mmadụ na-ebi n'ụlọ hmm. my own property ụlọ m nwere na village ka nke m nwere na gbagada mma pọta ụlọ ndị anọ ka nke

ụna na-akpali anyị hmm. imepe imepe news ịba akwa hmm. una see am wella yeah na see the way the thing they play now <laughs> me make i see shook small mouth for these people when they say lagos na no mass land eba i come think say some yoruba people i think say dem go school honestly speaking if you see where some yoruba people they speak for here you go to say dem dey educated though. but now open eye kolo not be all of them but na the ones wey be say dem dey misunderstand every statement wey dem see when dem dey make the statement say lagos na no mass land a lot of them no understand that statement too May you come worry May we dey give una the logo how you go dey make sen with slants and how you go take fit in for this last level Slants no be for everybody come on una know say when dem say lagos na no mass land una dey use the word but una no know wetin e mean make i tell una small when dey say lagos na no mass land e mean say you no go fit tell person say carry your kaya make you dey go say for that the same lagos everybody get right to anything wey dem wan do But a lot of people not understand the scenario. A lot of people not understand that language. Then they say Lagos na no mass land. Come pack your load, make you they go. They say Lagos not be Anabra. Say make Le say, say make Igbo people not the shook mat for election where consign Lagos states. Ah, ah. The three top candidates when they get for this uh, Lagos uh, um, governorship election when they do. It e get anyone when it be Boma for inside i no know if anyone be igbo my bed drop am for the comment section make i know e gets any one of them when e be from igbo igbo speaking tribe e gets anyone when e be from igbo When not be from lagos state make i know you see the way your mentality dey kolo now when you say lagos not be anambra lagos not be igbo lagos not be this lagos not be enugu you yourself when you sit down for that your yoruba land where you dey call lagos why you never travel comot how full, full grown up person when you come out from nigeria in e no dey nigeria they outside nigeria they shout say lagos is no mass land make dem they go Are you there no mass land for somewhere you when you there no mass land where dem supposed to make it e go Now you call the tell people when you e did their land they come out, make they call they go see wetin una suppose to dey talk be say lagos no be for lazy youths na so una suppose to dey put am make una dey confuse una sef una suppose to dey say lagos no be for lazy youths because e come be like say some people wey dey dat lagos eh dey lazy die see make i tell you something you can never eat your cake and have it igbo people wey dey lagos dey be hardworking people even for the world person when e dey lazy e no dey fit dey achieve am you when you dey sleep twelve hours in a day we too dey sleep for five hours na the same thing no be the same thing you no expect to dey sleep five hours make e no make am you when you dey sleep twelve hours when laziness full your body you want, you no wan let go your opportunity you no wan let go your time you so much love your bed you love your family you love everything hey i wan stay with my children hey i wan do this i wan do that but igbo man dey lagos dey pay sacrifice all over the world share catch for people wey dey pay sacrifice for where dem for dey hustle see dem no dey lack you when you no wan pay sacrifice you be lazy person no dey talk when people dey talk you supposed to the talk say lagos not be for lazy people. lagos na for hustler make you hustle whether you not get money the way they take get money wetin just the place so na jealousy but that aside the main important thing when i bring come meet una be say a governor on a super governor elect on a favorite governor <laughs> He know very well say he no go fit do without the igbos wetin e dey do now He don't they call all the igbos all over the world May they come May they come They invest for lagos e don they call all the igbos May they come May they come They work together. e don tell una say nobody go fit separate them. He say no tribalism no separation go work for lagos say lagos una be lovely people. say all of una na one He says so make anybody not deceive you say they want separate or they want send more people away or one thing one so now who dey fool who you know say na you lose you wey you dey fight your brother wey una two dey work for the same place you dey fight your sister you dis thing wey dem don enter dem go continue the fight now e don enter don dey tell you say let peace reign he's now calling on the igbo to invest i no wan talk too much make i just play small of e dis thing for you make you understand say na you be the mumu dem don use you take gain wetin dem want it's not left for you to carry your cross. i mean you lis ten to am. Okay. And we're thankful that at the end of it, Lagos will continue to remain first. And it is you, Lagosians, that have indeed won this electoral battle. For those who are not unaware that there are few skirmishes in some parts of the city. And I'm sure the security operatives are alive to their responsibility to ensure that Lagos continues to remain peaceful, continue to remain resourceful, mm -hmm. and continue to remain home to all law-abiding citizens of, Nigeria. this country. Relevant law agencies, law enforcement agencies have been instructed to ensure that we keep this safe, we keep this city safe for all of us. Okay. And as I said in my final pre-election address, mm-hmm. we have a lot of work to do. Moving forward, left behind any form of divisive rhetoric oh. that will certainly not shape what we believe in. Okay. It's time for all of us to roll our sleeves once again and push on to the development agenda of Lagos. Okay. And very importantly, hmm. it cannot be overemphasized that what unites us as Lagos is far more important and substantial than whatever people want to divide us. Okay. We will not be divided. Oh. We are Oh. This is our city, this is our state. Mm -hmm. and stronger. The true Lagos spirit is an embracing one. Okay. And that's what we have put on the table. Election is over. Election is Government over. Will continue. The dividends of democracy must continue to be delivered to all of our teeming um, citizens. To all people will keep our promise to you. And that is a commitment that I'm giving to you on behalf of myself and my deputy, Dr. Hamza. I will close by saying some of the things that I said when almost four years ago, you also gave me this mandate that what you have done at Goshen is not a vote for Babajide sanwo You voted for a greater Lagos. You voted. What did he tell you now? He said election is over. He said election is over. So now let's continue from where we stop. He says this election is over. They don't want division. Since election is over, anybody that want to start that want to cause katakata, -kata, Holy Ghost fire. On your who lose? Now you lose. Because of this election, you lose friends. Important friends. Friends that are worthy to stand by you. You lose them because of greed, because of immaturity, because of selfish gain. Now, your governor, they tell you, say, you are on your own. E Next time, you go get sense i so much appreciate all the igbo brothers i so much thank them for their steadfastness in fact this is an eye opener no let anybody casual you change your mindset see you see this mindset where you get now the original it's not left for you to decide on what to do these people they no need you no let them deceive you I will tell you the truth. These people, they don't need you. Now you need to use your tongue now till they count your teeth on the next development. Some materialistic people, something again happened that the biggest markets in West Africa, that is the Onisha markets, oh my God, cash fire last night. And it is so sad. We don't know why there is not enough security, why people just take the market like somewhere you just go to close open close open there should be security agent that is in charge of all these things because a lot of people even jealous of that market okay people when they dey lagos make they try to dey travel dey go other other states make they dey go dey see wetin dey there because they dem dey one particular place They no know say market people dey when they spread enter everywhere but because of the privilege wey dem get for lagos state na be wetin dey cover their eye the lagos let's not be with this not be a cry they fry for everywhere I then my community people let me end this so thank you so much for your love thank you for your support please subscribe to this channel because i will be giving you back to back updates about this election and the um the decision of our people. Meanwhile, they are also planning to take the market from Alagbo, the spare parts market, back to Southeast. But I don't know how true it is, but I will keep you people updated. Thank you once again for tuning in. Thank you for your love, thank you for support. I still remain your one and only Progress News, giving you back to back. Subscribe and bye-bye.